orísun wa o ẹ mà lè pẹ́ odò tó ń pàgbé orísun bẹ́ẹ̀ ni àbúrò gbàgbé orísun wa nítorí pé kíni awala lára àgbàyídá àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò gbúdọ̀ ṣe kíni kò gbúdọ̀ parun ẹlẹ́ni mo fi kíni káwọ́ sí ibi tá a ti ń ṣe kíni tá a ti ṣe gúdúgúdú méje níbi ayẹyẹ Oya Award kò yẹ yín award sí Mr Package ìṣèkìrì tí wọ́n package tí wọ́n ti ń ṣe àmì ẹ̀yẹ fún títọ́sẹ̀ yìí Oya award ògo Yorùbá award òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìwé ìtọ́ ọ̀tá àwọn èèyàn jankọ-jankọ ló máa níbí báyìí lẹ́ẹ̀ni àwọn celebrities ẹ̀ ti ń retí àwọn tí wọ́n wò wípé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ parun àwọn ilẹ̀ wa níbí lẹ́yìn pápá jùlọ àwọn olórin àwọn onífújì àwọn oníjùjú tí wọ́n máa fi jọ yára sí lọ́lọ́kan òjọ̀kan àwọn sẹlẹ̀bì lọ́lọ́kan òjọ̀kan náà ṣe kíni àwọn náà wà níbí báyìí lẹ́nu olórin Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tẹ̀lé ẹ wọ́n bá mi ká lọ́pọ̀ ṣe wọ́n máa ṣe kíni ṣe àfihàn àwọn èèyàn fún yín lọ́lọ́kan òjọ̀kan. kò ní sí pé òun máa bọ láti tọ́ ẹ̀ ẹ̀ àwọn akọ́jú mọ màmá yìí ni wọ́n lè tún bẹ́ẹ̀ gbé mẹ́ màmá ọlọ́run máa fún ṣe ṣẹ́ni ní nǹkan bá ti tẹ̀lé sọ onímọ̀ nǹkan mú. mọ́mí o. award yẹn ògo yorùbá award ẹ mọ̀ pé ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ yorùbá kí nìkan tẹ̀lé sáré bá sọ fún ara lé ní àwọn ọ̀nà tí àṣà àti ìṣe yorùbá ò tí òfin ní parun. ẹ mo ní ètò kan tí mo máa ń ṣe tí mo máa ń pè ní àṣà ilé wa mo máa ń kọrin wípé ẹ má máa jẹ́ ó parun o ẹ má máa jẹ́ ó parun ètò ilẹ̀ wa àṣà ilẹ̀ wa ẹ má máa jẹ́ ó parun yorùbá ni ẹni tó bá sọ lé kùnà láti máa tọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò ní ṣeé ṣe fún wa mọ́ o kí àwọn ọmọ Yorùbá tá a jójúlọ ọmọ Yorùbá èdè Yorùbá àṣà Yorùbá ká máa fi kọ́ àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní òlé kọ ajá bíbàtà dídòjé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé fọ àpùnà máa ń kà gbogbo eléyìí ó ń jẹ́ kí àṣà wa kó sọnù ká gbìyànjú gẹ́gẹ́ bí òbí ká máa fi kọ́ àwọn ọmọ wa láti ilé torí wọ́n sọ pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ òròde òṣèré nìyẹn. èdè wa àṣà wa ìṣe wa ó máa ń create ọ̀nà fún wa avenues oríṣiríṣi ibi tí èyí fúnra gan lérò sí ọ̀nà lè là láti bẹ̀ nípa sísọ èdè nípa nípa ìmúra wa láti lè fi gbé àṣà wa àti ṣe wa lárugẹ so màá màá encourage àwọn ọ̀dọ́ wa pé ó jẹ́ ohun tó dára lọ́pọ̀lọpọ̀ láti lè máa ṣe ohun tó máa mú ìmúrí yá ó máa yẹ kí orí àwọn àgbàlagbà àárín wa kó máa yẹ kó rí wọn yá nípa ìwà ni o nípa oúnjẹ jíjẹ ni o nípa ìṣe wa ni o nípa ìmúra ní gbogbo ọ̀nà pátápátá ó dára púpọ̀ ó jẹ́ ohun tó ń buyì fún láti lè máa fi ìwà wa hàn láti máa fi èdè wa hàn láti lè máa fi gbogbo wọn wípé ọmọ Yorùbá rere ni wá. ẹyà gbèsè sókè o gbèsè pé má sókè o. ológun gbéra tán ọba jí má sùn. dáṣọ sí. tó mú ọ pẹ̀lú q dot ó yà wọ̀ náà la ṣe ń ṣe àdàwà níbi tá a ti ń ṣe yìí nù tá a ti ń gbé bọ́ọ̀dì ọ̀rọ̀ q dot ẹ kú dédé àsìkò. àwa ni wọn kí tí ẹ ṣe ti fìlà yín má gbádà kí ló dé náà. Kótónú la ti rà. Kótónú lẹ ti gbé wá. bẹ́ẹ̀ni. ara <laughs> kí ni kí ni nǹkan tẹ lè sọ nípa Mr. Wálé Adéọba pẹ̀lú nǹkan tí wọ́n ti ẹ̀ ń ṣe pé kí àṣà àti ṣe má bàjẹ́. Oh, ẹ kà kọ́jú pẹ́lú Ọlọ́run náà tó fún ní okun láti máa kọ̀ntínú ó yá award ó jẹ́ nǹkan tó jẹ́ ohun ìdùnnú fún wúrà wa olórin báyìí láti máa gbé àṣà Yorùbá àti àwọn nǹkan tó pa mọ́ Yorùbá lárugẹ so inú mi dùn gan wálé ọmọ ni tẹ́ bá ti yẹ bá ń kí. ọ̀nà kan tí a fi lè gbé àṣà Yorùbá lárugẹ ni pé kí ọmọ Yorùbá yéé parọ́ fúnra wọn kí ọmọ Yorùbá kí ọ̀rọ̀ wọn jẹ́ ibi tí ọba fi ọ̀rọ̀ wọn sí ni kí wọ́n bá ọ̀rọ̀ wọn ọmọ Yorùbá kí wọ́n nífẹ̀ẹ́ra wọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ pé àwọn gangan gangan ni Ọlọ́run yàn láti fi rúlè lóyè ṣùgbọ́n torí pé ọmọ Yorùbá ò wà papọ̀ àwọn ẹlòmíì ló ń rò tí ọmọ Yorùbá ò bá tara wọn lọ́pọ̀ Eh, Yorùbá ò lè wà nípò tó wà lẹ́yìn so fún future kí Yorùbá kí wọ́n má ta ara wọn lọ́pọ̀. gbogbo aráalé ọmọ Yorùbá lókè nílẹ̀ yìí àti lókè òkun mo kí yín àdùn ní màmá oríkìlè mi jẹ́ ó wáyé awards Oya awards láwa. ohun yẹn nìyẹn ṣáínà ti gbọ́ Oya award láwa Ògo Yorùbá award là ń ṣe lọ́wọ́ máa mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé fún àwọn ọ̀rẹ́ máa ọ̀nà wo gan-an mo ti ń bèrè lọ́wọ́ àwọn èèyàn látàtàárọ̀ ọ̀nà tí àṣà òfin ní parẹ́ táwọn ọ̀dọ́ ọ̀sìn yóò fi ní fi ọwọ́ rọ àṣà àtijọ́ sẹ́yìn. tí àwọn ọmọ Yorùbá bí ìwọ ṣe wà bí ògo ilẹ̀ yorùbá lọ́jọ́ iwájú tí o bá ti sọ wípé èdè yorùbá ń tiẹ̀ lójú èdè yorùbá ò lè parun àṣà yorùbá ò lè parun tó bá ti sọ wípé àmàlà ò rún ẹ nínú èdè yorùbá ò lè parun ọjọ́ tó bá ti ń jẹ mọ́ínmọ́ín tó bá ti ń jẹ àkàrà tó rí pé oúnjẹ àjẹ́ ni èdè yorùbá ò lè parun àṣà yorùbá ò lè parun ó dọwọ́ ẹ ó dọwọ́ mi. ṣe ti gbọ́ ókè mọ̀ tí máa sọ wípé. Um, ìbẹ́ṣe wo ọ̀tún àtòsí tẹ wo àyíká àti agbègbè bá a ṣe ń ṣe ibi tá a ti ń ṣe ayẹyẹ kí nìkan tẹ fẹ́ràn. ohun tí mo fẹ́ràn jù ni bí ètò náà bó ṣe ń lọ ètò yẹn ń yí ó ń lọ ní mẹ̀lọ mẹ̀lọ ó dẹ̀ ń tò ó dẹ̀ dáa. ṣe ẹtìrẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi <laughs> in short láti ran orí dé kọsẹ̀ yẹn tẹ bá wọn dáadáa ẹ rí i pé ohun tó gbé dání ẹ ó ní pẹ̀lú àṣà àti ìṣe lóòótọ́ àti lódodo ọmọge bàtà ẹ àsìkò yìí. èmi náà kì í pé ẹ àsìkò yìí. kí ló tóun yẹn wà jáde gèrè tó bá pọ́n ní bàtà ń sìn pápápápá la mọ́ mọ́ gbọ́. ó yẹ kí àwọn ará lè dàdá jẹ́ gbogbo ara lé ẹkú dédé ìwòyí ẹdẹkú gbogbo nǹkan tá a ti ń ṣe látara mú mo lérò pé ẹ enjoy gbogbo nǹkan tá a ti ṣe rárá mo lérò pé inú yín dùn sí gbogbo nǹkan tá a ti ń ṣe látàárọ̀. ókè ọmọge bàtà ẹ sáré ìlú fún mi ní ìbàkátẹ ọkọ ká tún jẹ gbádùn yìí tẹ ká jẹ gbádùn ẹ ní ráńpẹ́ pẹkọm pẹkọm. ẹ̀ mà ní stop kẹ́ mọ́ dání káwọn èèyàn ń sin ẹ sáré kí wọ́n ní ṣókí ó di kẹlu bàtà ń sin ẹ̀ ń lù lọ ok náà gbogbo nǹkan tẹ lù yẹn kí nìkan tẹ sáré sọ yìí. Um, mo kí ara lé mo kí wọn mo tún wá ní um, òkè apàtàkì tí mo dẹ̀ tún ní wòrú o wòrú oko wòrú o wòrú odò wòrú ro kàfẹ́ yẹjẹ mo délé mo rò fún bàbá bàbá lọ rò fún ọmọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òro òǹbó bẹ́ẹ̀ ti ṣe lábẹ́ ata ìgbà wẹ́wẹ́ ni tọ̀ṣù òjé gidi gbà ní tòṣà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní tòjé ẹ bá wa kìlọ̀ fún baálẹ̀ kó bá wa wódò tó tó wà lò gbogbo wa lògùn jọ bí. nǹkan tá nǹkan yóò jẹ rhymes o <laughs> ẹ bá wa wódò tó tó wà lò <laughs> wow ṣé nǹkan tẹ̀ra sọ tó pọ̀ yìí lulu ṣókí yẹn sí. bẹ́ẹ̀ni. ìlú yẹn kéré sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Yorùbá gùn o. <laughs> okay now um, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó yẹ award là ń ṣe kí ni nǹkan tẹ̀ lè sọ ní ṣókí nípa ògo Yorùbá award. Mm. ẹni tó gbé ètò yìí kalẹ̀ inú mi dì sí gbogbo nǹkan tó ṣe yìí ògo yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí mò ń ṣe èmi gan ń gbé ògo yorùbá lárugẹ ni so èmi máa rọ gbogbo àwọn tó rí bí èmi báyìí àwọn obìnrin bí èmi pé ká dìde náà ká gbé gbogbo ògo yorùbá ga. ok tẹ bá sọ pé kọ́ dìde kọ́ gbé gbogbo kọ́ gbé ògo yorùbá ga ẹ wọ pé bàtà lẹ́yìn lù báyìí ọ̀nà ọ̀lẹ́yìn náà tún lè ní àwọn ọ̀dọ́ tún fi lè gbé ògo yorùbá ga yàtọ̀ sí pé kọ́ lù bàtà ọ̀nà kan ni ẹni tó gbé ètò yìí kalẹ̀ ṣáàṣe gbé kalẹ̀ kò ṣáàlùlù kò dẹ̀ kọrin àmọ́ òun náà gbé ètò yìí kalẹ̀ láti gbé àṣà àti ṣe Yorùbá ga tábàárẹ̀ lómi tó tún lè máa gbé ga báyìí àwa tá à ń lùlù báyìí àti àwọn tó bá ń rí wa ó máa máa wù wọ́n káwọn náà máa ṣe bẹ́ẹ̀. ògo Yorùbá ni wọ́n ń gbé ga tẹ bá wò ẹ̀yẹ́ ní gbogbo àwọn táwọn bí ń sìn kò sí wàá ní mo ti gbọ́ Yorùbá ní kẹ́ máa sọ sí mi máa bá àwọn ọmọ mi sọ̀rọ̀ àwọn ọmọ mi láàárọ̀ máa kúnlẹ̀ wọ́n máa kúnlẹ̀ ṣé òkò tó ń ṣe yìí ó máa fi kọ́ gbogbo orú àwọn ọmọ tó ṣe ń bọ̀ lọ́gbọ́ pé a ní àṣà wa ẹ má bà àṣà wa jẹ́ Yorùbá ló láṣà so ẹ tó ń ṣàwọ́dù yìí orí ẹ pé olórí pípé ni orí ẹ ò dẹ̀ ní dàrú orí ẹ ò ní dàrú agàjùlọ tọdún tó ń bọ̀ adájọ́ lè lọ orúkọ tèmi ò yípadà American boy Zakaza one stop nonsense. Okay, the American boys, Agaza. <laughs> Otiba Kokozaria, say God, God bless you. Ó yẹ kí wọ́n gbẹ́sẹ̀ fún inú gbogbo ìtàn wọn ta ẹ wo òun ní ká jẹun ọpẹ lẹ́nu òun ní kì í ṣe wà ní pátí torí àwọn èèyàn ti ẹ̀ṣẹ̀ tó tí wọ́n fẹ́ lọ rárá Oya Oh, Ògo Yorùbá award ó ta lẹ́nu ó dùn ó make sense Oh, make brain happy àwọn èèyàn ṣe tó tí wọ́n fẹ́ lọ lẹ́ bẹ́ẹ̀ àrùn ìjùmọ̀ ìlọ gbogbo ìtàn wọn ta lórí Orísun náà wa níbi tá a ti máa ṣe kí n tá a ti máa mọ àwọn event tó ta lẹ́nu event tó níṣe pẹ̀lú àṣà àtiṣe event tó níṣe pẹ̀lú àwọn gèlè àwọn fìlà àwọn ẹ̀gẹ́t eh, àwọn wà ń bẹ̀ tó gbá ta tó yé kébù ọlọ́run lọ́kẹ́ ọ̀dà lórúkọ tèmi lórí Orísun náà ẹ̀ mọ́ gbé kúrò.